اللهم وفقنا لرضاك وارزقنا سعادة داريك وأصلها أمرنا يا رب العالمين باب ما جاء أن سبب كفر بني آدم أن سبب كفر بني آدم وترك وتركهم دينهم وترك دينهم هو الخلود الصالحين وقول الله عز وجل يا أهل الكتاب لا تغلوا في دينكم ولا تقولوا على الله إلا الحق في الصحيح عن ابن عباس رضي الله تعالى عنهما في قول الله عز وجل وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا قال هذه أسماء رجال صالحين من قوم نوح عليه السلام فلما هلكوا أوحى الشيطان إلى قومه أن ينصبوا إلى مجالسهم التي كانوا يجلسون فيها أصحابا وسموها بأسمائهم ففعلوا ولم تعبد حتى إذا هلك أولئك ونسي العلم ونسي العلم قبل أرجوكم الله لأنهم تكون كاتب بانر محمد صلى الله تعالى عليه وسلم nínú ìjókòó wa ìtókọjá lọ àdánilẹ́kọ̀ọ́ wa láìmọ̀ ìpé tọ́pìkì gangan ni àti ìtọ́jú ẹ̀ nínú àti ọ̀rọ̀ tí jáyọ ọtí tó pọ̀ mọ́ra wọn. eléyìí tí a kún padà ìnà náà níwọ̀n bá ma jẹ́ àfi ma jẹ́ àna sábà tó fi bá ní adam wa tarki ní dinahum wal qulub salihin eléyìí ni àkọlé tí ọkọ̀ wa wípé okùnfà ṣíṣe kèfèrí ọmọ ádámà àti pípa ẹ̀sìn ọlọ́run tì àṣejù wọn nígbà tí gbọmọgbọmọ wọn kọjá àṣejù tó ṣàṣejù wọ̀ nípa àwọn ẹni rẹ̀ mo máa ń rò kankan nípa wípé nígbà tí ẹ̀rí bá sọ fún wa pé èèyàn pàdánù iṣẹ́ látara pé ó ṣàṣejù gbọmọgbọmọ ẹ̀ àfẹjúwọ̀ nípa àwọn ẹni ẹni tó wá mọ́ àwọn ẹni ibi lọ́rẹ̀ẹ́ gbọ̀ngàn kọ torí ọ̀gá àwọn ẹni rere làwọn ànábì ọlọ́run àléyìn ní sọ̀dáàtì ọ̀sàràm tó tó wọn tàbí tí ó tó wọn nígbà nígbà wàtá ní bá tún kan àbí àwọn ànábì ní tó tún wá kàkọyọ látara wọn tó wá jẹ̀bi ọlọ́run gita ti máa kíyèsí ọ̀rọ̀ ẹ̀sìn islam nìyẹn o pé ó gba òye púpọ̀ wàláhì àdìm ó gba ìmọ̀ ìmọ̀ ló sì di lórí tọ́pìkì yìí ó yẹ kó jẹ́ wàásí ńlá fún wa èèyàn di kèsì rí torí pé àṣejù ẹ̀ pọ̀ lára ẹni rí ẹni tó wá jẹ́ pẹ́ ní ibi ló tọrọ mọ́ńkọ́ ọlọ́run pàásì ẹni yẹn wọlé àlìjánà nípa pé ṣe bí ọ̀rẹ́ mi náà ni o ṣàtijù látara ẹ̀ ṣe bá nẹ́bì mi náà ló yìí tọ́ fi yìí láyé àyìnbọ́ àyìn ni Yorùbá pè àyìn kọjá àlà ọ̀dà náà mo ṣàmójúkò kan lọ́tún sí fáà náà bí ọ̀rẹ́ mi náà ló kún fún yìí tó fi kọjá àlà ọ̀dá náà làjẹ́nà ọlọ́run ò nígbàbẹ̀ ká tó wá sọ ni tó jẹ́ pé ìsù lọ́rọ̀ ẹsẹ̀ láti fìlẹ̀ ayé ìdópin so analysis topic yìí nìyẹn sábà bí i pèsè rí ọmọ ádámà àti pípa ẹ̀sìn ọlọ́run tì ìkọjá àlà lára àwọn nínú kọjá àlà ọ̀kan ni mo wọ́n lápẹ̀júwẹ̀ yẹn wọ́n yìn wọ́n kọjá àlà wọ́n tọ́ sẹ́yìn mọ́ àgbọ̀dọ̀ kọjá àlà nínú àpẹ̀júwẹ̀ rẹ̀ òun ni ohun tí wọ́n pè wọ́n tí wọ́n jẹ́ tí wọ́n pè àwọn ẹni rẹ̀ tí wọ́n sì jẹ́ bẹ̀ òyẹ ká pè wọ́n kọjá ẹni rẹ̀ òyẹ ká pè àwọn ànábì kọjá apá ànábì ni wọ́n kò yẹ ká ṣe àwọn rúṣù àwọn ojúṣe ọlọ́run kọjá kójúṣe ọlọ́run bá ní wọ́n àwọn èèyàn pè wọ́n lókọ tí wọ́n ò jẹ́ ẹ wo áyà àkọ́kọ́ tí ń bẹ ní àkọlé àkọ́kọ́ tí ń bẹ lókè áyà sóra kẹrin áyà 171 ní sóra kẹrin ọgọ́rùn-ún kan àtẹyọ̀ kan ó lé láàdọ́rin sọ́tún nìsáà يا أهل الكتاب لا تغلوا في دينكم ẹ̀yin onítírà àwọn Júù àtàwọn nàtọ́ àwọn Júù tí a bá tún sọ pé yá alẹ́lẹ̀kìtà nínú tírà ọlọ́run àwọn onítírà gbogbo ayé gbogbo olùgbẹ́sìn yìí láyé ti mọ̀ wípé àwọn tá fún ní tàwòrá àti ìjíìlì ni bẹ́ẹ̀ tẹ́sùn pé tíra náà ni alìkọ̀rán kiri ṣùgbọ́n tí a bá ti pè tọ́lọ̀ bá ti pè báyẹn yá áhìlẹ̀ kìtà àwọn jù àtàwọn ọ̀nà sọ́rọ̀ ni kí lọ́lọ́run wí lẹ́yìn ìgbà tó pè wọ́n ìkìlọ̀ ńlá ni làtàgbóló fi ìdí ìnìkún ẹ̀mọ́ sí kọjá ẹnu àlà nípa ẹ̀sìn yìí ولا تقولوا على الله إلا الحق ti sọ̀rọ̀ kan sọ́nà àbí kó jó dòdó ẹ má mọ́ lọ lọ́rọ̀lọ́rùn ní agbámọ̀ tó wọ́n pàrọ̀ mọ́ tí ẹ pé èèyàn gan nínú àdámọ́ àwọn èèyàn ẹ̀yàn gbọ́ pé irọ́ ló pamọ́ mi kẹ́ni tó pàrọ̀ mọ́ wọ́n parọ́ mọ́ mi o tó bá parọ́ mọ́ mi tí fojú ẹ̀rí mi o ọlọ́run ni wà látàkó olúwọ́n lọ́mọ́ yìí lọ́lá ẹ má sọ kí ni ẹ má sọ ẹ má sọ̀rọ̀ kan tán lọ́wọ́ àyàkòdodo táwọn èèyàn gbọ́ Islam ọ̀pọ̀ jàǹtẹ̀ẹ̀rẹ̀ tán parọ́ mọ́lọ̀ bẹ́ẹ̀ náà làwọn tí ìṣẹ̀lẹ́sìn Islam tán parọ́ mọ́lọ̀ púpọ̀ bọ́lọ́wọ́ bá ti tọ̀rí ìrọ́dán pàmọ́ pàyẹ́rẹ́ ayé yóò dìparẹ́ tí ẹ bá ti fọ́lọ̀ jọ ní sùúrù púpọ̀ pé èmi tí mo dá yín lẹ parọ́ mọ́ ní tó báyìí ọyẹ parẹ́ wà láì kò ní sẹ́ni kẹtùkù lórí ilẹ̀ mọ́ irọ́ kọ́ lé pé máa dámọ̀ lẹ́nu ẹ má kọjá ẹnu àlà nípa ẹ̀sìn yìí tẹ́ mọ̀ pé àgbọ́yé ayà ẹ̀ ni pé èèyàn lè ṣe lọ́n kọjá àlà tó gun gèrè kọjá ewé lára ẹ̀sìn ẹ̀rákùn tẹ́ni tó kọjá ẹni tó gun gèrè kọjá ewé lára ẹ̀sìn bá ṣubú ẹ má gbọ́ àwọn àlàyé ìwé dáadáa o ẹni tí ń bẹ ní kààlẹ̀ àtẹ̀ tí ń gbọ́ lókèrè nígbà tẹ́ni tó ṣe lọ́n torí ẹ má kọjá àlà nípa ẹ̀sìn yìí lọ́lọ́run wí bọ́sẹ̀ jẹ́ pé yá áhàlàlì kìtàd àwọn júù àtàwọn nàtọ́rọ́ ìlàsọ pé ọlọ́run pè mẹ́ òun àtẹ̀mí náà àtẹ̀yìn náà ni ò torí pàwà náà gbọ́dọ̀ kọjá ìlànà ẹ̀sìn tẹ́lì tó wá kọjá ìlànà ẹ̀sìn bá ṣubú torí bínú ọlọ́run ẹni tí ò sí lọ́nkọ́ sẹ́mọ̀pẹ́ni lórí Allahu Akbar, La Muhammadu Rasulullah, Hayya ala Ramadan ti dé, mo hajjú. wá jẹ́ pẹ́ lórí kọjára ló gbogbo ẹ̀lẹ́ lórí. Ó wá lọ 70 years, 80 years, 100 years láyé, Bí ẹ̀mà gbọ́ ayà yìí kò sin ọlọ́run normally ó sin ọlọ́run abnormal kéde pé agbogbo ọ̀rọ̀ méjèèjì kéde pé kò sí lọ́wọ́ ó sin ọlọ́run bá àfihàn ẹbá ń tókà láàdájú ló ń fi ìdí nìkan ọlọ́run nígbà gbogbo ẹ̀ tó bá dá kankan lẹ̀ gbogbo ẹ̀ tó kọjá àlà àbọ́n ẹ̀ tó ṣe àkílẹ̀ ń pè é àlèkúrọ́tù àtẹ̀fẹ́rẹ́ ìkọjá àlà àti àti ètò gbogbo ẹni tó bá wà tó fọ́ọ̀lù sínú méjèèjì ó wá gbára lóbi lásán ni ẹ̀sìn náà ni ó sọ tó sí kọ́dà àwọn yóò máa wọ̀kún sí lọ́n àwọn yóò máa wọ̀kún sí lọ́n eléyìí lágbára púpọ̀ wà látàkùn olúwa lọ́ọ̀hìn ilẹ̀ alhamdu Ẹ má sọ̀rọ̀ tọ́kọ́ máa fòdòdó. Ẹ mọ̀ ráwọn àti ti parọ́ mọ́ náà nígbàtà bá tẹ̀síwájú ìdánilẹ́kọ̀ọ́ Kí tó padà síbi àwọn àlàyé yìí, tó wá láti tó gbà wà nímọ̀. Ó ní ọ̀rọ̀ Ọlọ́run tá lójú òní tí mo ń ẹ̀kan tó yà àti tọ́pìkì gbẹ̀gbẹ̀ láàbọ̀ sí ilẹ̀ èsì títí láì débẹ̀ àti bí ìgbà tá a fi wọnú tọ́pìkì ní láti ìpìlẹ̀ ọ̀rọ̀ ọlọ́run tá a kà tá a fi ṣe tàbísírò àgbọ̀nkan nínú ìdánilẹ́kọ̀ọ́ tìjọ́ tìjẹ́jọ́ ó ní pé nínú sọ́tù náà sórà 71 àyà 23 ọkọ̀ olù látàdárùn-ún àlẹ́ àtàkùn náà àti pé wọ́n ń sọ pé àwọn kèfèrí ń sọ pé ẹ má ṣe fi àwọn olùdarí sílẹ̀ kìí sáwọn kèfèrí ìgbàyẹn nìkan àbá wọn bàbá wa àti bàbá wa kò bá wọn sáà ń mú ìtàn wọn wá fún wa yìí ṣùgbọ́n ẹ wo àwọn kèfèrí tòní náà bí ó bá jẹ́ pé tí ọlọ́run láwọn tàná ń ṣe yìí táwọn tòní náà bá ń ṣe àríwọ̀n òṣè ẹjá fún wa létí kí lọ́rọ̀ fẹ́ sọ wọ́n ń sọ wípé látàdàrù nà alẹ́ àtàkùn ẹmọ́ ti kíni ẹmọ́ àwọn òtàyílẹ̀ táwọn tí àwọn kẹfẹ́ ìtò nínà wọ́n pàrọwà ní wọ́n pàrọwà yẹn wọ́n pàrọwà yẹn ní ojú méjèèjì kò ní torí ẹ̀bàjẹ́ ọrọ̀ lé wọn egungun lé wọn òta lé wọn tó ní kò sí tó jọ mọ́ wọ́n ní àwójú rẹ̀ òjà wọ́n ní ojú rẹ̀ òjà ìtàn bàbá bàbá rẹ̀ àti bí òun la kàtán yìí nígbà ayé ànábì sallallahu alaihi wasallam tí ń sọ fún Abu Talib tó jẹ́ bàbá fún pé yẹ wọ bàbá kú la ilaha illallah ẹwú gbólóhùn yìí kalimatan wa hajju biha

fẹ́wọ́n ń pàrọwà fún àbùtọ́lì pé àtàrọ́dọ́dọ̀ àmìlẹ́sì abdulmutọ́lì o mọ̀ fẹ́ kó lórí ìpìlẹ̀ mọ̀nú wọn bàbá yìí àti tó kó o wọ́n ẹwà àwọn ògbà tí wọ́n ti ń pàrọwà fún àti ọmọ ìdílé 1000 àbí táwọn kejì ẹgbẹ̀rún kejì lámà mú lọ yìí àbíbẹ̀kọ́ ni táwọn kèfèrí tò ní náà lójú èèyàn àdíyàn tí wọ́n ń pàrọwà bẹ́ẹ̀ fáwọn èèyàn bí wọ́n ti sẹ́tọ́ sáńtì àmọ́ ìdé nìyàn kọ́lọ̀ mọ́sọ̀ ìlú àtàyín kèfèrí o wọ́n ró gbágbá wọ́n ró wọ́n dúó tì nídìí ó kódà ìnàmà dálékùn ṣe ìtọ́nù nínú sátọ̀ alìmọ̀rán ẹbá ń wáyà yìí yọ̀kọ́wùfọ̀ áwòlìyà ìnàmà dálékùn ṣe ìtọ́nù yọ̀kọ́wùfọ̀ áwòlìyà àwọn èèyàn tí wọ́n bá tó fẹ́ sí lọ́hun lóyé wọ́n wá wà sí báyìí táwọ ara wọn fún tó kájọ fún bẹ̀rù ọlọ́run tí wọ́n bá délé tí wọ́n fẹ́ mẹ́nu bá òtàálé wọn pé àdé ọ̀nà ànà láwà wàlìyànzòbìlá tí wọ́n bá tún mẹ́nu bàbá yìí in tí wọ́n gbọ́n lé wọn subhanallah wàlà haúlà wàlà quwwata illa billah yóò fẹ́ lè mọ́wà wá sí sẹ́mà pé wá àti tó gbọ́n ìtumẹ̀ ní pé èyàn gbọ́ wà sọ́lọ sàtúnṣe tó bá ilẹ̀ mẹ́nu bọ̀ sálé wọn àbí mú bẹ̀rù pé ilé tó sàwọn sẹ́kùnlẹ̀ ló mọ̀ ní mọ̀kọ̀ tí ò ní ìkàtà ń se inú ilé wọn wọ̀lá ìkọ̀kọ̀ kí wọ́n sọ̀rọ̀ gbogbo ilẹ̀ Yorùbá ṣe rí yìí sẹ́nu táwọn tí ń òsà tí wọ́n kó fi òsà káàkiri ọ̀fẹ́ríkà káàbà sẹ́nu tí wọ́n ní tinúlé òsà tó kọjá 300 sẹ́nu pé lájọ́ tí wọ́n bá sin òsà tí wọ́n kójọ síbì kan wọ́n ń tinúlé lójoojúmọ́ bẹ́ẹ̀ ní làwọn èèyàn ní ìta wáyé o tí ọ̀lẹ́ báálẹ̀ sì bẹ lọ́dọọdún nínú Ògbómọ̀ṣọ́ ìlú mi náà bẹ́ẹ̀bẹ̀ kìí sì sọ ọ̀lẹ́ báálẹ̀ nìkan lọ́dún alọ́fẹ́kọ̀ ni alọ́ fúrógámù fún àwa ń sọ̀rọ̀ nínú ọkọ̀ nígbàtà àti dèbítà ń lọ àti ọ̀rọ̀ tí mo sọ àtàgbà bí àti ẹ̀rí mọ̀ jẹ́ nìtò àti òòtá tóbi láyé àwọn ọjọ́ náà lọ lọ́lọ́ọ̀dọ̀ ẹlẹ́dàá wọn lọ mo ní nìkan bẹ lẹ́yìn àdúgbò má dápà àdúgbò wípé ojúbọ̀ ojúbọ̀ wọ́n ti dápà àdúgbò wọn sí wọ́n ti pé ojúbọ onítìrẹ lẹ́kọ̀ọ́ ìsù wọ́n ti yẹn wà lọ́jọ́ tá ń sọ̀rọ̀ tá ń sọ̀rọ̀ náà ọ̀rọ̀ tá ń sọ lẹ́ẹ̀kan ibi tá ń gbà lọ rí ibi tán kọ ojúbọ ìtùsí tán sì bọ́ lọ́dọọdún lóòótọ́ lálágbàbẹ̀ gbogbo àwọn tí mo bá sọ̀rọ̀ ẹ̀ bá kà fúnra wọn kò tí ì pé oṣù méjì àwọn a lọ fún prógámù yẹn akọ̀ wọ́n bá kà ojúbọ ìtù tí ẹ̀ rí yẹn wọ́n bọ́ lọ́dọọdún ẹ bá sì bèrè ó kọ ọ̀gá àgbà tó bẹ́ẹ̀ náà láàlá bẹ́ẹ̀ làwọn ọba nílẹ̀ Yorùbá yìí èyí tó wọ́pọ̀ jù ọlọ́run bá èsù tó bí ń báyà àwọn ìjọ lọ́nà o ni wọ́n sì ń pàrọwọ ẹ̀ fáwọn èèyàn ẹ jẹ́ ká ṣe bí wọ́n ti ṣe kó lè bá rí bí kí lọ́dọ̀ Yorùbá kìí sí Islam ẹbọ ni o ẹbọ sì ni wọ́n wo wọ́n gbà pé ẹ̀ nínú tẹ́ẹ̀dì wá sí àwọn oyún ní pọ̀járí ẹ ti lé jù ẹ ti lé gbọmọgbọmọ ju ẹ̀tẹ̀ tí ara yé gbé lórí ọ̀rọ̀ ẹ̀sìn ẹjọ́ ní ọ̀rọ̀ tẹ bọ́ bí wọ́n ti ń ṣe nígbà kan òkú mẹ́rin ni láti sọ̀rọ̀ táwọn oníṣàkùn ti ń tà àwọn oníṣàkùn níjọ́ òun lẹ́yìn àtẹ̀yí fojú kan sáfùn mi àwọn òbí wa náà sáfì sáfùn ìsáfùn wọ́n sáfì dáná àdó àdó alámọ̀ àbí àdó ní igba ìjọ òlè ní àtẹ́rí mojú kan ẹ́fẹ́ yìí sáwọn tí ń sáwọn mọ́ta wà láwọn sàtàwọn tó lọ́ra ní ó sì ní dọ́bí ṣe tó táwọn àdáná ní ìsìn fẹ́nìkan gbalẹ̀ ẹ̀yìn ọ̀dọ́ yìí ẹnìkan rẹ̀ntì room kọ̀ọ̀rọ̀ kò ní ẹlòmíì inú àyìn àdọ́ ìgan ẹ̀ẹ̀tẹ̀ ojú wọ́n gba àdúgbò tí ká kọjá stainless pot lẹ́lọ́ra but nígbà tí wọ́n ti dàbára tí wọ́n kẹ́bọjọ sani tẹ́ bá ti wá kó ogun ẹ̀jọ́ tán ẹ wà jó nínú ìtàkù dúdú pé kò ní máa dídé ìtàkù ọ̀nà kan pé yóò jó nínú stainless pot inú ìtàkù dúdú ni wọ́n ti jó wọ́n ti jó ogun yẹn kí ló fà ṣe kó lè rí bí ti ẹni pọ́ọ̀tì lé kò ní jó nú ẹ̀ omi sí wà tó jẹ́ pé nínú bá àákà àákà ní yorùbá pé òun náà làwọn àwọn tó lọ nígbàtà wà nílé ìdíbí tètè ńlá ìgbèlógún tó bá ti fọ́ báyìí tó bá ti bọ́lẹ̀ báyìí a mọ̀ rẹ̀ sí àdájẹ́ lẹ́nu igbá yẹn òun náà ní ìkà tí wọ́n fi ń ṣe gbogbo tí wọ́n bá fi ṣe ájò kan ẹ̀ níbi bọ́kìtì ìgbà ìrìnà lẹ́nà wá kiri ìdán fi pọnmi rẹ̀ ó wà ìdán fi mú mi ó wà ọ̀rọ̀ pé inú bájẹ̀ ilẹ̀ ẹ̀dà sí lẹ́nà wá mọ́ sí bí méjì méjì ẹnìkan nínú sílẹ̀ kọ̀ọ̀bù wọn ò sì ní lọ sínú bọ́tù wọ́tà wọ́n sọ pé inú bájẹ̀ wọ́n mọ̀ ní àdá sí ọmọ àwọn èèyàn street gan wọ́n dúró déédéé nípa ẹ̀bọ nípa àtakùtọ̀ ẹ wá sọ fẹ́ nìkan pé à bẹ́ẹ̀ ti rùkú yẹn èyí máa rùkú bá ẹnu sọ́lá wàhálà dé wù ẹ mọ̀ sí rùkú hùn dáadáa ìforíkalẹ̀ tí ẹ foríkalẹ̀ ẹ mọ̀ jókòó kẹ́ tó foríkalẹ̀ lẹ́ẹ̀kejì ẹ̀dọ̀ sáàmìlì pé wọ̀ lọ́lọ́wọ́ pé wọ̀ tó lálùjẹ́ náà tó fi àbí àwọn tá bá láyé tá bá níbi ẹ̀sì kan ìnáma dáríkùnmù ṣèitán tí ilẹ̀ ẹ̀sẹ̀ntọ́nà mú dúó tó bá ti gbọ́wà sí pé àti òfò lásán lẹ́bọ́ ẹbọ ńlá àti kéke ẹ̀rù jẹ̀jẹ̀ dé tí wọ́n dàbò ẹbànkà èyí ó máa tá lọ rẹ̀ èsù ẹni tí ó ti ṣe èsù sọ̀rọ̀ èsù náà lọ rẹ̀ èsù wo ní wá ń dẹ́rù bàrẹ̀ ọmọ ádámà tó ti bẹ́sù múlẹ̀ ní ń dẹ́rù ọmọ ádámà ẹgbẹ́ rẹ̀ tó náà ní ìlànà ìlú wọ́n sọ fẹ́ lòmí nígbà tí ọlọ́run ò jẹ́ fẹ́ lòmgbà wọn tẹ lójú tó ti wọn wọ́n ní tó lòun ní gbégún yẹn ni àìsílẹ̀ ẹmọ wọn tó yóò rí ẹmọ wò kọ́dún tó parí tó kọjá lẹ́kọ́ òun ní gbé ògbé ògbégún yẹn nígbà tá àìmọ́yìn èèyàn tán ti halẹ̀ mọ́bẹ̀ ẹlòmíì sáré padà àgàgà kó jẹ́ ipé látùgbà tí wọ́n halẹ̀ mọ́ yẹn àdáwò kan dé ẹlòmíì sáré padà lọ bá wọn pé ẹ má bínú òun ọmọ ní báwo lẹ́bí láti subhanallah náà ni wala hawla wala quwwata bá wọn rẹ̀ nítorí náà nítorí náà ẹ má ṣe bẹ̀rù ẹ má sábà ti bẹ̀rẹ̀ sí máa halẹ̀ mọ́ yí ìyà ẹyẹ kan ò ṣe bẹ́ẹ̀ kó rúlá ó sọ̀rọ̀ yẹn ẹnà kasọ́lọ́sẹ̀lú tí ó tẹ́bọ tí wọn ò mú rìnrìn kúrìn kó tó dẹ́pò nínú ìran ọmọ Yorùbá tẹ́mi àti ń jẹ́ kan nínú wọn a lè mọ́ mọ̀ ti ràn ìdájú lóye ẹ̀sọ́ olóṣèlú tí wọn ò mú ìrìnkúrìn kó tó dépò wọ́n fún wọn ní condition wà láàwọn olóṣèlú tán jó lòdòdó wọ́n a máa sọ pé wọ́n fáwọn ní condition ẹnìkan ó ń pèrè ìgbà lọ́wọ́ láti dépò wọn ò tí dìkílẹ̀ pé yóò lọ fún kankan náà ó ń pèrè ìgbà lọ́wọ́ ni wọ́n ti ń fún condition wọ́n ni a mọ̀ wọlé ìsàwọn òun náà sì sọ pé àwọn tó dépò òun mà ó lẹ́sìsẹ̀ tí wọ́n mú wọn lóòsàn ẹnìkan tó sì ní wọlé òsàkọ̀lú wọn kò sí náà tó dékò yẹn rí tí ó bá bẹ̀rẹ̀ lọ́la lókù ọ̀la ìfẹ́dórí wọn tán ní sọ̀rọ̀ olóṣèlú hánrán ni tí ó sì lọ fún nǹkan tó fẹ́ lọ fún yẹn ìjọpẹ́ tí ó bá tò ní láàrin tẹ́ tẹ́ ìtumọ̀ ẹ̀ ni pé ọ̀dọ̀ ọlọ́run ọ̀fẹ́ kó kọjá wọ́n ti dìkàm bí bá kó nínú APC tó bọ́ sí PDP àbókò nínú PDP ó bọ́ sí APC kò mọ̀ sí kankan ju afẹ́ lásán lọ àmì kó lọ́dọ̀ ọlọ́run bọ́ sọ́dẹ̀ bí ẹ ti bá ọ ayé ẹ ti dàrú o àpadà ti ráwọn èèyàn máa ti ó dì káàkù kúrò lọ́dọ̀ ọlọ́run ọwá bọ́ sọ́dé nítorí náà nítorí náà ẹ má ṣe bẹ̀rù wọn èmi ní ẹbẹ̀rù àyàfẹ́tẹ́ àbájú gbàgbọ́ òdòdó tẹ́ lálẹ́ ìlàkọ̀ ayà yìí ẹwọ bó ti ṣe rẹ́gí lára àrán Yorùbá ẹwọ bó ti bá mọ́tán pọ̀ bí gbàgbẹ́ pẹ́ lálẹ́ ìláyà ìsọ̀kalẹ̀ ẹ má ṣe bẹ̀rù wọn فلا تخافوهم وخافون ẹmọ́ sì dẹ̀rù wọn ìlú ní ẹ̀dẹ̀rù in kuntum mu'minin tó wáyé pé mu'minin òdòdó ní inú ìtọ́ ẹmọ́ sì fẹ́ kàkànsákọ̀ kàkànsábò àwọn kan wà bẹ́ẹ̀ wà ní ẹjá àṣẹ tí wọ́n fẹ́ ẹbí tàbá ti fẹ́ jọmọ́ ti parí láti wà fún fọ́lọ̀ pé kọ́mọ́dé ìtànkùn kúfúrò jù rẹ̀ ìrìnà lọ ó ti mọ̀ tẹ́lẹ̀ pé èsù ní ohun

ẹ má sì di òsà wà dálẹ̀ ẹ má fi òsà sùwálẹ̀ sùwálẹ̀ ẹ má fi òsà yàgúntà lẹ̀ ẹ má fi òsà yàúkà lẹ̀ ẹ má fi òsà nọ́síra lẹ̀ ìbúnà bá sọ́jà bọ́ fara mímọ̀ wọ́n ní tẹ́rẹ àwọn èèyàn àwọn ọkọ̀ tá a dá yìí wà dá sùwá yàgúntà yàúkà nọ́sírọ̀ àwọn orúkọ yẹn o ní hálì ní àtìmá òrìjálì sọ̀lẹ̀kì orúkọ àwọn èèyàn kan ní bí mi àti ń ṣe ń jọ kọta ń jẹ ọmọ táyọ̀ babátúndé àkànjí lẹ́yìn jẹ́rẹ̀ àtẹ́yìn jẹ́rẹ̀ báwọn ń sọ̀lẹ̀ hìn ẹni rẹ̀ ni wọ́n mi ń kọ́ mi nú nínú òjò ànábì nù alẹ́sàlám pàlámà hálàkú nígbà tí wọ́n kú àwọn àṣà ìtọ́nù ìlàkóòyìn ìtúwájú sọ́kà àwọn èèyàn wọn a ní ṣùgbú ìlànàjà àríṣì imú lẹ́tì kẹrìnlẹ̀ ìdúnà fi yá àǹkọ̀ọ̀dà ibi tí wọ́n máa jókòó sí wọ́n mẹ́rin kọ̀ọ̀kan wọ́n máa àdúgbò ẹ̀ ibi tí wọ́n máa wà táwọn èèyàn mọ̀ wọ́n mọ̀ ẹ̀kọ́ ẹmọ èrè wọn síbẹ̀ ìṣùlógbé yẹn wá nínú mùsíbà àwùjọta wà ìlàwọ̀ èrè àwọn èrè ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ adámọ̀ òkà fún ni ó ní ẹmọ àwọn èrè wọn síbẹ̀ pàtàmùhà bí àsìnà èdè ẹ ti pé àwọn èrè yẹn ló kọ wọn wọn làgbára ìgbé jáde yóò ẹ pé àwọn òsà àwọn èrè yẹn ló kọ wọn fàfáàlù àwọn èèyàn bá síbẹ̀ pọ̀lọ̀pá ń gbọ́rọ̀ yọ àwọn èèyàn ṣe bẹ́ẹ̀ kí ni wọ́n ṣe kí ni wọ́n ṣe wọ́n mọ èrè wọn wọ́n sì ṣe kí ni wọ́n sì pè kọ̀ọ̀kan ló kọ wọn wọ́n mọ abatimakọ́lì wọ́n ti gbé sórí ta district ìlú tó ti wá wọ́n mọ akíntọ́lá wọ́n gbé síbi tó ti wá ẹ̀wọ́ tó ni wọ́n mọ awólọ́wọ̀ wọ́n gbé síbi tó ti ẹmọ́ báwọn olóòsù àti jogún ara wọn báwọn ẹni ọlọ́run ọlọ́run sáwà náà lẹ́nìkan náà ẹni ọlọ́run bá àti jogún ara wa ẹwà wọn kan yà lẹ́nu pàfá àdúwà làmùtò ọba àwọn èèyàn mọ èrè yẹ tán wọn orí balẹ̀ fún àwọn tó mọ́ òkúrí balẹ̀ ẹbẹ̀rù ọlọ́run ẹbẹ̀rù ọlọ́run ẹbẹ̀rù ọlọ́run ó ní tó kéré nígbàyà àwọn èèyàn ọ́bìdà làwọn tó dé bẹ̀rẹ̀ sí ìsìnwò àwọn tó gbé kalẹ̀ ní àníyàn rí làwọn fi gbé kalẹ̀ èsì fẹ́ sìn wọn ẹ fi áyà yìí ṣèdájọ́ fáwọn tí máa sọ pé ẹkàn ni náà sọkọ̀ nǹkan sílù ní ìsìn pẹ̀lú pẹ̀lú ìyá ìlú àtọ́bẹ̀lẹ̀ àní àpọ̀lọpọ̀ yẹn lọ láti fọ́dí mùsùlùmí tara bẹ́yẹn ẹjẹ́ tẹ́ ó sára inú ìgbẹ́ ni wọ́n wà ìtòjú ọ̀nà hátà núti ẹ̀lẹ́ èlì nígbà tí mà ń lọ tán àbó kéré nígbàrí àwọn èèyàn lọ́dún ìgbà náà wọ́n bẹ̀rẹ̀ sí sin wádà àfá àgbà Ibn Qayyim àwọn náà ti lọ some hundred years ago rahimahullahu ta'ala àfá náà sọ wípé qala ghayru wahidin min as-salaf àwọn ẹni rí wa tí wọ́n ti lọ nílẹ̀ Islam tí ìsẹ́nìkan wọ́n sọ wípé lámà náà tú nígbà táwọn tàà dápọ̀ yìí kú ákàfó ala quburihim àwọn èèyàn wá ń lọ sí sàárè wọn wọ́n sọ bẹ̀ sí ibi tí wọ́n máa pòrì ní gbogbo ìgbà tó mọ̀ kọ́ wà rú ẹ̀mà díìlànà lẹ́yìn ìgbà náà wọ́n sọjẹ́sùn wá wáyé pé ẹjá tún yọ èrè wọn síta kọ́mọ̀jẹ́ fàárẹ̀ nìkan tó mọ̀ kọ́ ọ̀là àlẹ́yìn ìmúlẹ̀ ahmed láyé ìtòní kọjá ara fẹ́ sọ yìí. o èèyàn tí wọ́n gbé sínú kọ́bù nínú sàárè láwọn agbo oníṣẹ́ ń wò yìí àwọn èèyàn sì wọ́n pẹ̀lú obì tó ga jù nínú ìjọsìn tí ṣe sùdúù wọ́n ń ṣe sùdúù fáwọn sàárè ti bẹ́lá jùlọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n kéwù wọ́n gbọ́jọ́ ọ̀nà kéwù kọjá nínú ìran Yorùbá yìí wọ́n ti ọ̀gọ̀rọ̀ àwọn ìran Yorùbá yìí lọ́nà àtàwọn ọ̀ràn ní látara ìkọjá àlà fáwọn ẹni rí níbi àlámọ̀rí àwọn ẹni rí látara ìkọjá àlà dòní tí mo ń sọ̀rọ̀ yìí wọ́n sí ọ̀pọ̀lọpọ̀ àwọn títóbi lójú wọn wọ́n sí wọ́n tó tẹ́ wọ́n ti gbọ́rọ̀ ọjọ́ tó ẹjọ́ ọ̀rọ̀ tó ń tí ìyá tàbí táàtì àbí tí ìyá sí inú bá ń sọ ni àbábọ̀ pé yẹn ti lọ lọ́la tọ́yé tí bàbá lè mọ́mù bá kú nílùú kan lẹ̀ Yorùbá tọ́yé ẹgbọ́n bàbá lè mọ́mù tán gbé lọ rí bẹ́ẹ̀ kò wọ́pọ̀ ààyè ti wà ní masjid masjid ńlá tí wọ́n mọ̀ sí wọ́n sí ẹ̀dá kùsẹ́ ìsìlámù lélẹ̀ àwọn nǹkan tí ò tẹ̀ ìjọra wọn kò súnmọ́ ra wọn rárá níbi láti wéra wọn ibi tá sí ìsẹ́ sùjúdù fọ́lọ́run sílẹ̀ lòkú wà nítorí kó wọ́n bàbàrà pé àwọn òpin ẹ̀ náà nípin nínú sùjúdù wọ́n nípin níbi kájá ọkọ̀ wọn kágbà olùgbà inú fà tí wọ́n dúró pé tó kú kan bá kú láàrọ̀ láyò bá ti sọ bẹ́ẹ̀ lónìí ẹsọ òkú nù nìyẹn wọ́n sọ òkú nù níbi tọ́nà ọba àtànáàlì rẹ̀ sallallahu alaihi wasallam tí wọ́n pè nílànà ẹ̀sìn wa alimakbara ẹlọ gúgù ẹlọ brau ẹlọ fẹ gbogbo ẹ iná ń pè ní makbara bẹ̀rẹ̀ grand nínú islam ẹ máa rí àwọn àkọlé tó pọ̀ ẹ̀rí bìbìtìrà ẹ̀rí átíkù ẹ̀rí pamphlet tí ọ̀rọ̀ kékeré láwọn èèyàn ńláńlá ní wọ́n kàn kan lórí ẹ̀ráì àti gbogbo bí láàmì ẹ̀ ti gbọdọ̀ jẹ́ orí tẹ́ ẹ̀wà mọ́bí tó fọ́nì sí inú ìjà lórí tẹ́gì tẹ́ ẹ bá sunkún kókò yìí kú tómi bọ́ lójú yìí ẹ tó sùn ní ìlórí tẹ́ tí kún yẹn ó lójú yín torí pé orí jẹ́ òjò orí jẹ́ bí ìgbà tẹ́ mọ́ kú tá a tá ń padà nù ṣé kí ní wọ́n fi oorun dà wá láàmú bí ìgbà tẹ́ ẹ mọ́ àbókèké kú tẹ́ tá ń padà nù nínú orí tẹ́ tá ń sinra wá sí ní ìtòwọ́pọ̀ yìí tí bá sọ kan tọ́lọ́ sáàdù wà táwọn èèyàn náwó sí báyìí nìsí ẹlọ orí tẹ́ nílùú jù ẹlọ orí tẹ́ bòmíì tẹ́bá sì wá wọ òmí gan lórí tẹ́lì gbogbo orí tẹ́kànjọ́ kan nínú kan ní ìfẹ́já akọ lórí afẹ́fẹ́ orí tẹ́lì ó ti túnmọ̀ ẹ̀ẹ́fẹ́ ilé ìyẹn òkú pé àti ẹ̀rí sí ẹjáfẹ́ kan yán torí à ń bá ìlàjì òkú à ń bọ́ mi níta à ń bá mi tí ò pé mọ́ tí èsì tààrí mi kọjá pé òkè tí gbẹ́mù bẹ̀ èyàn ẹ̀sìn mọ̀kọ́ máa dámà ló gbẹ́mù bẹ̀ kìí ṣe méjì kìí ṣe mẹ́ta lórí iṣẹ́ tó fẹ̀ pẹ̀lú security ẹ̀mọ ìlẹ̀kùn tí mi àtẹ̀yìn sí kátó jáde àwọn yẹn ń bẹ lọ́kàn wa gbogbo wa generally àwọn yẹn ń bẹ lọ́kàn wa

aláàfìmọ̀ nínú tẹ̀rẹ́ ìsìláàmù pé alápọ̀nlé nígbàtà ń bẹ láyé ọlọ́run tún fún ayé nígbàtà àtìmọ̀ ìwẹ̀rẹ́ àtàbámọ́ wẹ̀fókù kí láàrín wẹ̀fókù kí láàrín ọ̀rọ̀ ọkọ̀ tuntun kí láàrín fi lọ́fíńdà tuntun kí láàrín ẹlẹ́mẹ̀ẹ́ta tàbí jù bẹ́ẹ̀ lọ sí tí èèyàn tó bá yẹ pé nígbà tó kú kò ní ìtumọ̀ mọ́ tẹ́lẹ̀ yìí jọ àwọn tí wọ́n yan ẹ̀mbámì àbójọ àwọn tí wọ́n tún pé kò sí tó kù mọ́ àbójú àwọn tí wọ́n ti ṣe súyà ìlànà àbójú àwọn tí yípo àwọn tí ń ṣe nínú kó sí tẹ́ ń larí ẹ̀mọ́ lọ́tún darí ẹ̀mọ́ lójú àbẹ́yìn òrí wọn láwùjọ wa tí wọ́n gbogbo sínú kó sí tọ́wọ́n fi ṣe demonstration nígbà tí yẹn ń ṣe rìásà lórí níbi ọkọ̀ èrò ọpọlọ látọ̀ wá gbẹ̀gbẹ̀ mẹ́sì tó tó fẹ́ fi wéra wọn ẹ̀sì ma ṣe àgbà àpàrọ sórí ìkàtàwọn ẹ̀rọ ìfi ojú òkú tó kò bá jí náà wọn lọ́wọ́ yóò sì gbé wọn sí pé àṣẹ́gbẹ́ ìfọwọ́ ra lórí ilé ìfọwọ́ ra lọ́rùn ẹpẹ̀lẹ́ ẹpẹ̀lẹ́ ẹgbàdùn ẹpẹ̀lẹ́ bàbá ẹ̀ gbádùn ó ṣe dínú kó sí tẹ́ ń fọ́ lórí mọ́ kó sí lọ́kàn ẹ̀ ń fọ́ lórí mọ́ kó sí lórí. sáà pé òkú làákà ìlú ẹ máa pè bẹ́ẹ̀ lọ́sẹ̀ ìpẹ́lọ́sẹ̀ méjì wọ́n tún dá ọ̀sẹ̀ méjì ọtí lọ sàárẹ̀ o lẹ́yìn ọ̀sẹ̀ méjì wọ́n tún tẹ̀lé ẹ̀fún lẹ́yìn ogójì ọjọ́ wọ́n tún tẹ̀lé ẹ̀fún torí náà nǹkan abájẹ́kẹ̀ ni pé àwọn èèyàn tí wọ́n tẹ́rán lóṣù ní òdodo ayé máa ṣe òkú lọ́jọ́ síbì kan yàtọ̀ sórí tẹ́ in tó pàtí wọ́n fi ń ṣe lọ́jọ́ síbì kan yàtọ̀ sórí tẹ́ lẹ́bọ́ ibi tá ń lọ́nà wọ́n kọjá àlàsára àwọn ẹni eré pàápàá jùlọ àwọn táwọn wí náà wọ́n yẹ́ ẹni àwọn tí ẹmọ́ sẹ̀rù tó rí pé àwọn ẹni kọ́lì ìsìlámù pẹ̀lẹ̀ ní eré ẹmọ́ sẹ̀rù tó rí pé wọ́n yọ sọ́ọ̀pù síbì kan tí sọ́ọ̀pù yẹn lè tó sáìsì sọ́ọ̀pù àwọn amú hàb sàárè mọ́ ibi tá ti sọ̀kú sẹ́lẹ̀ ní ẹ̀kùlé tóyé kápẹ́tà rẹ̀ ní tébù tó wà yìí sọpụ wa bẹ̀rẹ̀ láti bí àwọn amòdé bí apá kan sàárè tó débì náà tún bẹ̀rẹ̀ ní tó ń parí sí ibi tí ti bẹ̀rẹ̀ níbi ẹ̀yìn yẹn ọ̀nà tán gbà wọlé bàbá kan wá ń kí mi náà wọ́n bí sí kájọ ọba wọ́ wọ́n ní bàbá sókè wọ́n ní ibẹ̀ náà lẹ́sẹ̀ ń gbà wọlé ní paraffin nìyẹn ti tẹ́lẹ̀ wọ́n níbẹ̀ náà ni ní gbogbo ìgbà ibẹ̀ náà ń gbà lọ́wọ́ ń gbà olóòkú ẹ̀yọ́ ń gùn títí bí wọ́n ti ń sọ̀rọ̀ mo à ń pè fúnkan àwọn ẹ̀kú kan nílé kan lókun ọ̀sán bíi náà tẹ́ẹ̀lẹ́ ìlú ìbùpẹ́ ibi tí wọ́n tẹ́ òkú sí ká tó gbé jáde sáfẹ́wẹ̀ orí sàárè nínú rúùmù lógún ọ̀sán mi. Tẹ́ ẹ lè bìlíìfù pé nígbàtà gbóhùnsáre ọ̀kújáde tá a fẹ́ wọ̀ fún yẹn orí tààrí mi ìràjókùn yẹn lẹ. Tẹ́ ẹ lè bìlíìfù wípé ibi táwà táàwẹ̀ òkú sí orí tààrí mi tààdó. Torí ẹnìkan tí ó jẹ́ ọmọ lókù nínú fámìlì yẹn lórí gbogbo ibi tẹ́ ń wò yìí, gbogbo ẹ̀ láti ṣèkú sí òsì nìkan tẹ́ lè tẹ̀sẹ̀ rẹ̀. Ó sẹ́kù títì nìkan tọ́kọ̀ ń gbà kọjá. asáàmà ní gẹ̀rà láti wẹ̀ fún jọ́nà ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyẹn tọ́rọ̀ bá délẹ̀ lọ́dọ̀ Yorùbá tó jẹ́ máa tẹnu máyẹ̀ rèé o wọ́n mọ̀ pé ẹdákùnbọlẹ̀ sí bàbá sáńpè ní Kàrímù àtàrẹ tó wọ́n níbẹ̀ ní oní ni níbi ẹ̀yìn torí Kàrímù ẹni ó lọ bẹ̀ oní ẹni ó lọ ẹ̀ níbi kẹta ti bá ayẹ sẹ́wọ̀n pé ó délé ohun ìtọ́ sí bàbá rẹ̀ kan jẹ́ kàrímù àti tìyá náà tó jẹ́ yàwó rẹ̀ tó jẹ́ yàáyí ẹlọ fọ́rí kan lẹ́ ń bẹ̀ o torí ẹ̀lọ fi wálé láti jọ́sẹ̀ o tó pọ́síbò lórí gbogbo rádáradá yóò ṣẹlẹ̀ níbi òkú tí wọ́n ti sílé wọ́n wà jírẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n wà ti sùjúdù bẹ́ẹ̀ wọ́n wà tọrọ bẹ́ẹ̀ wọ́n sì torí ẹ̀gbẹ́rẹ̀ láti Kano wọ́n lè sì torí ẹ̀gbẹ́rẹ̀ láti London wọ́n ní àtìbàtọ́ bá bẹ̀rẹ̀ màmá rẹ̀ ọ̀pọ̀ ìtànlẹ̀ ní sàárì rẹ̀ ọ̀síbẹ̀ àdíyèsí ní wọ́n látọ̀dọ̀ Umar ibn Khattab radiyallahu ta'ala anhu wọ́n ní anna Rasulullah sallallahu alaihi wasallam Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní la tuturuni kama atrat an-nasara ibn Maryam Ànábì wa sallallahu alaihi wasallam wọ́n ní ẹ má yìn mí láyìn ẹ má pọ́n mi po láyìn pọ́ gẹ́gẹ́ báwọn ànàtọ́rọ́ látùtùrú ní kàmà àtọ̀rọ̀ tí àwọn láńpẹ̀ nínà tọ́rọ́ àwọn alẹ́sìn kìrìtẹ́nì láńpẹ̀ bẹ́ẹ̀ náàfírọ̀ ni ìlú kan ní Israel náàfírọ̀ tí ìta mọ́ríàmà máa lọ tó wà dáadáa òun ni ó di ń tá a pé àwọn tí wọ́n gbàtọ́ lọ́wọ́ ń wọ́n gbà fún tánpẹ̀ ní Jésù ní Nazareth ó ní Nazareth tẹ́lá ti gbọ́ Nazareth lónìí Jesus of Nazareth Nazareth yẹn nínú èdè lágbáwá náàsùlọ̀ ló pọ̀ ní ẹ̀ fún ẹgbẹ́ ẹ̀mbánibọ̀ wọ́n gbà tọ́lọ́run níbẹ̀ ju gbogbo ọmọ mí lọ nígbàtí sanwó-dámà pẹ̀pẹ̀ nígbà yìí ẹ̀ ìlọ́pàá tí ó jẹ́ pé ọlọ́run fi pè lọ́mọ́ làwọn tí wọ́n gba islam fi di nà sọ́rọ̀ tán gba islam nígbà ayé ànábì mú ànábì isa alẹ́sàrà tán ti sáà pẹ̀lú ìrìn nà sọ́rọ̀ sọ́yé pọ́lù france gbé kalẹ̀ ní ẹ ìní rọ́sọ́lọ́wọ́ fà nàbí àmọ̀sánmọ̀ sọ́lọ́lọ́wọ́ tààrà ṣùgbọ́n òun náà nínú Al-Qur'an yẹn isa Maryam alayhi nínú Al-Qur'an Karim àti nínú tírà tọ́lọ́wọ́ bá sọ kalẹ̀ fún sáńpé ní Injil mo ń challenge àwọn tó ní lọ́wọ́ kódò kò sí Injil tọ́lọ́ sọ kalẹ̀ fún ìfẹ́mọ́rí àwọn ọmọ láyé lónìí kò sí lọ́wọ́ àti ọjọ́ kìrìtẹ́nì kò sí lọ́wọ́ wọn kò sí láìbù lọ́wọ́ wọn tírà challenge lẹ fún gbogbo ayé tó yé kò sí tírà kankan mẹ́rin gbogbo àfàlùkùránì kẹrì nínú ọláńláńlá tọ́nà ti fàlùkùránì kẹrì ìní tó maintain originality ó sẹ́kù àbí ọlọ́ọ̀bá ni nínú ìtọ́nà wá sọ̀kalẹ̀ fún ìsọ mọ́lámọ̀sẹ́ ìtó wà ń bẹ̀ ní wípé èmi ò jẹ́ ìkẹtàn jìgí sí ọlọ́run lọ táà bá rí síra yẹn àmì ìgbàlábí kàjáde náà rùkùnrán kiri ìfọ́pù mọ́jìdá in tó pẹ̀lá rẹ̀ tọ́lọ̀ ń pè tó pẹ̀lá rẹ̀ tó fi jíṣẹ́ fún wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ṣe wọn nínú wọn ò pé bẹ́ẹ̀ ìkàmí ni wọ́n inú kàmí tí wọ́n pè ní pé ní ọlọ́run àrẹ́mì ọ̀sọ̀lọ́lọ́wọ́sọ̀ ọ̀sọ́lá náà rí tí mo káyì ó wá ní látòtòrò ní kẹ́lìmọ̀ tó mọ̀ kí ni wọ́n ń rí sí sọ mariama tí ó bá sọ́lọ́ mú tó ń gangan takò láyé ńgbà tí ń tẹ̀lé takọ̀ sílẹ̀ ti tún ta kò dò ní sáàkì àmọ́ náà ni kan náà wọ́n mo máa ń sọ fún pé ẹ lọ ní kọ́pì alukoran kẹrin lọ́nà tí ẹ bá lè gbàgbọ́ ìtumọ̀ rẹ̀ yé débi kan tẹ́ẹ̀fì máa rí fáà tí nǹkan tẹ́ ẹ bá ń sọ ẹni tí bá wọ́n wà tí máa yàtọ̀ sẹ́ni tí ò wá kọ́lẹ̀ tó wá tí ń bọ̀ tí wọ́n ń sọ tó mọ̀ tó orí kan ní yàtọ̀ sẹ́ni tí wá tí orí kan gbọ́ orí kan ní ìdí wọn bá ń kojú à sọ̀rọ̀ lọ́wọ́ bá nìyẹn èyí máa develop kọjá báwọn tí ń bẹ láyé tí máa ń develop nípa ayé yíò develop nípa alìfìyàmà àwọn èèyàn ẹgbẹ́ wọ́n mọ̀ pé ẹni yìí ti yàtọ̀ sáwọn ètì súnmọ́ lọ́wọ́ òjíṣẹ́ ọlọ́run ọba lẹ́nu Muhammad sallallahu alaihi wasallam ó wá ní láàtùtù rú ní ẹmá kan mi kó jẹ́bìn ọ̀ká nẹ́bí ọlọ́run ọba túnmọ̀ bí láìlẹ̀ nílá ìlà ìlà ìbúra tó gbájú nínú Islam ní orúkú yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń bẹ láyé lónìí tán pè ní ṣéwù wọn sọ kálímọ̀ ìfáwọn tí tẹ̀lé wọn pé ẹmọ́ pọ̀ mẹ́po kódà wọ́n tún fẹ́ ìlọ́po ìlọ́po orú kọjá àrà táwọn èèyàn ti kọjá àrà sára wọn wọ́n tún rẹ̀ fẹ́ ìlọ́po bẹ́ẹ̀ lẹ́nu wọn tí wọ́n pè wọ́n ní tí ó kórí ibú bá wọn àti tí ó kórí ibú bá wọn tí ń pè wọ́n bẹ́ẹ̀ wọ́n ti wọ́n ẹ̀fẹ́kẹ̀ títí dò ní tàn sọ̀rọ̀ òjì tí ọlọ́run tó jọ́ gẹ́ ìrìn àtẹ̀yìn láyé àtẹ̀yìn àmì láyé àtúnárì kìíyàmù sáyídù wádàdì bàní ọ̀gá gbogbo ọmọ ádámà bí wọ́n ń sọ láyé lójú ayé ẹ̀ láàkùkù rú ní ẹmọ́ pọn mi po ẹmọ́ yìí mi láyìn gẹ́gẹ́ báwọn ọ̀nà torí ìlú kan ní gbogbogbò ní Israeli tọ́nà ti gbé sọ Mariama dìde òní ìjẹ náà sírọ̀ tó fi di yípa àwọn tí wọ́n ti sìláàmù lọ́dọ̀ àjọ́bì yìí sá Mariama sáàbì pè wọ́n alẹ́sàlá sáàbì pè wọ́n nínà fọ́ a pè wọ́n má lú yẹ ilẹ̀ ní mùsùlùmí tí wọ́n pọ̀ sí and that is why you hear today from them Jesus of Nazareth most of àwọn èèyàn tí ń pè bẹ́ẹ̀ mọ̀túnmọ̀ ẹ̀ mọ̀túnmọ̀ ẹ̀ nazareth yẹn ẹ̀kẹ́sẹ̀rẹ̀ kan lè gbèrè ní pé mo ní jẹ́bẹ̀ ìlú wo ló wà ìlú ti nàìjíríà kò sí nàìjíríà israel ló wà gbogbo ọgbà wọn máa ń ronú pé kọtíra yìí sì kọ́ pẹ̀lú ọgbọ̀nà lórí ìkí ọlọ́run tọ́lọ̀ sí fún ọmọ israel tí wọ́n sì fi mọ́ náà ẹ máa wo alùpùpù látòkè délẹ̀ yá bá ní ìṣúná ìlú kẹ́lẹ́kà ti wà bí kọ́kọ́náǹsì ni tẹ́ẹ̀fì tètè mọ́yé ìgbà tọ́lọ̀ ń pààrà gbólóhùn ìlú àkùrán from kọ́sákù kọ̀bà ó Israel ẹ̀yin ọmọ Israel ẹ̀yin ọmọ Israel ẹ̀yin ọmọ Israel àìmọye ìgbà láti bẹ̀rẹ̀ àkùrán lè parí nígbà tí Ìsá ọmọ Màríàmà náà ń pè nínú tírà àti ẹ̀ tó sájú àkùrán kẹrin ó sì sẹ́kù lọ́wọ́ nǹkan tí ní bíbélì tí wọ́n bẹ lọ́wọ́ àwọn èèyàn ó sẹ́kù ó Israel ó Israel ó Israel mo fẹ́ mọ iye tó wà nínú kò Israel ìpè tó bá pè tó yàtọ̀ sí yẹn láyé àwọn tó sí I'm ready to know you in

tẹ bá lọ sọ́dọ̀ àwọn legal practitioners àwọn lawyers ẹ̀rí náà fi sọ̀rọ̀ mo nílà aká ìwòrán síbẹ̀ náà ilẹ̀ ẹ̀kọ́ ẹ̀rí ni wọ́n fi sọ̀rọ̀ court wọ́n lè yí ẹ̀rí wọ́n lè tẹ́ lájàmàtì kálẹ̀bí ó ti jàre kálàdé ó ti jẹ̀bi ẹ̀rí ládájọ́ fẹ́ gbọ́ tí ó ti dájọ́ fẹ́kọ́ tó mọ̀ pé àti wọ́n lọ́rọ̀ ẹ̀ lọ́rùn ni àti wọ́n tún tẹ̀ fóun ni àti wọ́n wọ́lẹ̀rí rọwá ni àti wọ́n mọ́ evidence rọwá ni yóò sì dájọ́ tẹ̀ based on proof tó ta bá ń sọ̀rọ̀ ẹ̀sìn kẹ́lẹ̀ gbà pé ẹ̀rí ni ó lágbára jù bẹ́ẹ̀ lọ ó lágbára jù bẹ́ẹ̀ lọ ẹ̀rí la fi sọ̀rọ̀ ìlànà bàbá wa ń jọ fún mọ́ sọ pé pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ẹ̀sá wà sí ẹni bá sáàbà ó lọ ọ̀tún bẹ̀ sí ẹni bá sáàbà ó lọ nígbà tí wọ́n máa sọ pé ẹni bá ta àbáwọn orí ìwà wọ́n ní àti ẹ̀bẹ̀rẹ̀ àforíjì ẹni bá ta kẹ́ni tí ń wí ó lè dáa kẹ́ni tí ń gbọ́ sí lè dáa sí ni wà sí túnmọ̀ kò sí pẹ́ nìkan dáa nìkan lọ torí pé àbí ẹnìkọ̀ọ̀kan léèrè ẹ máa wo ẹ máa wo túnmọ̀ wà lánàs alánàlẹ̀dínà oòrùn sílà ilẹ̀yìn wà lánàs alánàlmùsẹ̀lì àbí àwọn tààrán léèrè tani wọ́n tàlọ̀gá àwọn tààrán alẹ́àbí yà wà a sì dàwọn tá a ránṣẹ́ ká tó wá sọ̀wọ́ táìsà nẹ́bí ọlọ́m ká tó wá sọ̀wọ́ táìsà nẹ́bí ọlọ́m fẹ́ẹ́kà ń gbìyànjú àti jogún wọn ni mímọ́dé ẹ má yìn ta'ala sallam àwọn ẹ̀kan ti tìnà wọ́n ti tìrì wọ́n ti gbogbo eré kọjá ewé látara pé máa nẹ́bí lápapọ̀ wọ́n ti lọ sáájú wọ́n tún sẹ́kù láyé iná wàláì wọ́n tún sẹ́kù wọ́n tún sẹ́kù ìnáma ana abdul ẹ̀rú ni mí ta ní sọ̀rọ̀ yẹn Rasulullah sallallahu alaihi èmi nígbàtà ní ìbá jẹ́ ta sí ní ta ní àwọn tí wá rẹ̀ tàn pé kìí ayé Eru ọlọ́run dára ọ but millions of them are civil servants yes are you a civil servant máa fíìlì fọ́ọ̀mù ọkọ̀wà rẹ̀ kọ́ civil servant farmer tailor mechanic yóò yà fíìlì civil servant ẹrú ìjọba ọlọ́mọdé àwọn ọlọ́pọ̀lọ́rú ó ìfẹ́rú ọlọ́run pọ̀sẹ́rù ìjọba ní oníbẹ̀ẹ́ ọdá kẹ́nìkan túmọ̀ sí bàbá gbogbo bí náà bá fẹ́ pè lẹ́rú gan gbogbo òtúnwọ̀ bí ìgbà bá fẹ́ pè kán kò kàgbọ́ gbogbo pẹ̀lú ìjọba ẹ̀ẹ́ wọ́n ti mú ọ̀tún gbogbo òtúnmọ̀ yóò bá náà bá tún síbù sábà sí àwọn tọ̀nà yìí tó ti wá jẹ́ kí òun lápẹ̀ẹ́lẹ́ ju kí èèyàn jẹ́ sábàǹtì ọlọ́run lọ ibi sábàǹtì náà la fẹ́ lò kẹwàá fi blood síbi síbù kẹ́ẹ̀sì kí síbù náà sí tẹ̀gbẹ́kẹ̀kì ẹni ọmọ kanú méjèèjì ọmọ civil servant ọlọ́gì god servant Allahu akbar la hawla wala quwwata illa billah Ànábì sallallahu alaihi wasallam ó ní innama ana abdun ẹrú ni mí faqulu abdullahi wa rasuluhu ẹ wípé ápùnbọ̀ ọkùnrin torí ẹ̀ àwọn èèyàn sọ̀hábà tán bá wá bójú sí ọlọ́run wọ́n mọ́ sọ pé yọ́rọ̀ tó lọ́lọ́ òjì sí ọlọ́run náà wá fẹ́ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ àfàjá nínú sọ ìbùkọ́lá tí mo fi ìkùnlá ní ìsìn wa ilé ká fi àdán ká tó tẹ̀síwájú Thank you. amúnú ọ̀rọ̀ wọn torí ọlọ́run ọba ìmọ̀ sàmọ́lẹ̀ tí wọ́n fún un ọ̀rọ̀ táwọn náà ti sọ pé sọ̀rọ̀ ọ̀fẹ́ ní àwọn náà wọ́n ti ẹ̀rí wọn tún sọ̀rọ̀ wọn níbi tọ́kùn yóò àkọlé ìdí káwọ́ láti di àkọlé tí mo kà lẹ́ẹ̀kan wa ni kẹwọn bá ní pọ̀ wọ́n ní wàtárìkìhìn bìrìjárì nígbàtà ń sọ̀rọ̀ topic báàbù mọ̀ jẹ́ anà sábàbà kúfúrì bá ní àádàmà wàtárìkìhìn a ní àwọn àkọ́kọ́ wàtárìkà fún wọ́n ní pẹ̀lú pé akókàtù ní captrop alámùgọ́ọ̀fì ilé abc sí di kúfúrì wàtárìkìhìn dínà hùn sábàbí tán fi tẹ̀sí wọn lẹ̀ nígbàtà wá bọ́ ti bí áyà tààkà níbẹ̀rẹ̀ ya ahàlà kìtàbì látàgbèlò fi dínikum ẹ̀yin oníkíra ẹ má ti kọjá àrà nínú ẹ̀sìn yìí wà látàkùlù àlàlọ́ ilẹ̀ haq ẹ má ti sọ̀rọ̀ kan tọ́lọ̀ àti kójó dodo innamal masih ẹ̀rọ àkáyà ọ̀pọ̀lọpọ̀ arabic wedding tí ẹ bá ti gbọ́ láyé lónìí ẹ lè mọ̀ pálásìkì ni irú ẹ̀ ní Nazareth nígbà tí mo ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ní ọ̀pẹ́ ìlú kan tí jẹ́ náà sọ̀rọ̀ ní orígúsù òbí tí ń samaria náà ti wà ní náà sọ̀rọ̀ ọ̀dà màsíhù tọ́lọ́run wá tó jáde nínú àkùrán kẹrin ìnàmẹ́lì màsíhù ẹ ti máa fọwọ́ pààyàn lára tó òun ni wọ́n pè lójú òyìnbó tó pè ní kéde

màsí ẹbí máa pa nǹkan rẹ kí ní parẹ́ pẹ̀lú ògbò ọlọ́run pẹ̀lú àánú ọlọ́run àìsàn tí ń bẹ lára ẹnìkan ìní pé tó bá ti fọwọ́ ra lára instantly àrò ìyá kìí ṣe láàbọ̀ ó wà nínú nǹkan tó wà mìíràkúlọ̀ tá ń pè ní mọ́jíza nínú èdè lárúbáwá nínú ṣẹ̀ríà Islam tọ́lọ̀un fún ànábì Ìsá alayhi salam fọwọ́ pálá kára rẹ̀ ó sì yà ogun ọlọ́run fún oríṣìíríṣìí inú sọ́tù bákọ́rà sílé káró òṣèlú ọ̀tọ́ iná bá ọdọ́rùn mú aláàbá àwọn òjíṣẹ́ ọlọ́run tẹ́ rí ẹ fọ́tọ́lú náà bá ọdọ́rùn mú aláàbá agbé ọlápápá kan ju apá kan lọ kí ló tẹ̀lé gbóná yẹ mìíràn náà kẹ́lẹ́mọ̀ lọ ẹni tọ́lọ̀ ń bá sọ̀rọ̀ dàrẹ́ẹ̀tì ń bẹ́nu wọn sẹ́rí gaba ọ̀kan nínú tí ń sọmọ́dá màlátọ̀ yìí nígbàtọ́ náà wọ́n sọ̀rọ̀ àwọn òjíṣẹ́ rẹ̀ generally ní mínimù mọ̀kẹ́lẹ̀mà lọ ó ń bẹ nínú wọn tó tẹ́tọ́ náà bá sọ̀rọ̀ ó ń gbọ́ bẹ́ẹ̀ àti ìṣẹ́ gbọ́ra wáyé tàlọ́ntàn Múta àríṣàdà tàbárí abẹ́ máa sọ̀rọ̀ mọ̀jùdá àwọn ìṣesí tó wà mìíràn tíra ọ̀pọ̀ kìí sí kò lè jẹ́ fọ́lọ́m kan tíra ọ̀pọ̀ lórí tọ́pìkì yẹn ilmọ̀ ni mo ń lọ eh, innamal masihu àbí ẹbámẹ́ka ọlọ́run àpọ̀ ìwé tí tọ́wọ́ àdá fẹ́ méjì pọ̀ sẹ́ẹ̀rí masihu mẹ́sáyà ìsábìnù Maryam ìsá ọmọ Maryam nínú Islam ní òṣèré ọlọ́run bàbá là máa pè ọmọ mọ́ in tó bí ti ń sọmọ́ lámà ní pé kò ní bàbá tó yé in tó sì lè bí fàkápè ò ní ábùdù lọ ẹrú ọlọ́run tó náà fẹ́ra rẹ̀ bẹ́ẹ̀ tó yé òun náà lẹ́rú ọlọ́run tó gàtẹ̀ náà jẹ́ torí nìkankan ò jẹ́ ibèlì tó bá tọ́kẹ́yàn jẹ́ ìbìn gbogbo ẹbí islam ni ọba jẹ́ ìbìn ọmọ sọ́lọ̀ ẹlẹ́dà lọ́nà ọba jẹ́ sí wa àwájẹ́dà torí ẹ̀ ní gbogbo ọ̀nà gbogbo ọ̀nà pátápátá nínú ìsìlẹ̀ ayé wà yìí nínú Mariam ìsá Mariam ó ní authentic olórin ilẹ̀ ara Mariam ló jáde ẹgbẹ́ ilé tó jọ rẹ̀ sí yìí yóò tún àtúwọ́pọ̀ ti lọ ní ẹjẹ́ ìsọ lérí ètò ìdáni àti ní sáfù náà tó rà tẹ̀sí pọ̀ ọmọ òun lè kabẹ̀ ní ìsọ tó àjọ tó bá jọmọ kàkà àkà níbi ìjókòó mi. mo ní mo sì sọ̀rọ̀ yẹn ní kíláàsì ní ìkàdé ìjẹta mo ń kọ́ àwọn ọmọ ní personal law islamic personal law àníkà àti sọ́lá tó mọ̀ láàrin ọmọ sí tó máa bẹ̀ mo bá bẹ àwọn síbẹ̀ ìwọ̀n náà bá ló káwà tàbá mo ní nǹkan fún tẹ́lẹ̀ in fact ọmọ àlè ó tún ọmọ ọmọ àlè tí pé kéni ó tún fún ẹjọ ọmọ ìdùnnà lọ nínú ìṣẹ̀rẹ́ à ọ̀rọ̀ ẹ̀ fún ẹjọ ọmọ ìdùnnà lọ tí ń sọ ọmọ ìdùnnà òun lẹni tó pé kò sí ìgì lórí obìnrin yẹn títí tí wọ́n fi bá sùn tó fi bímọ kò sí ápìlù ẹgbọ́n mi yé ọmọ kí mo pè ọmọ zìnà nìyẹn ó ní side effect kìí sọ ọmọ ọkùnrin yẹn o nínú ṣẹ̀ríà Islam tó ń fi pé àtọ̀ ẹ̀ ló dọmọ torí wọn ò ní jogún ara wọn èyí tó sì rìnlẹ̀ jù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ nìyẹn ọmọ yẹn ò ní jogún ọkùnrin ọkùnrin yẹn náà ní jogún ọmọ yẹn nítorí wípé wọ́n bíra wọn bí àgbò àtàgùntàn ti máa bíra wọn torí pé wọ́n bíra wọn bí ewúrẹ́ àti ewúrẹ́ ti máa bíra wọn torí pé wọ́n bíra wọn bí màálù àti màálù lápò àtàbò dẹ́tì máa bíra wọn ọlọ́run sì fi difference láàrin ó fi ṣe yàtọ̀ and káṣe ákídù ọ̀kan gbòógì ní ẹ̀sìn ni káṣọ yìí ọmọ ìsìnà ni ètò bá gbọ́nà yẹn wá tẹ wá rí ọmọ àlè òun ni ọmọ tóbìnrin bí tó jẹ́ pé ọkùnrin míì ló bá fún ta wọ́n so igi tiẹ̀ ṣùgbọ́n ọkọ ẹ̀kọ́ ló látọ̀ tó jọmọ ọkùnrin míì níta ló látọ̀ ọwá bí sílé ọkọ ẹ̀ obìnrin míì tó yẹ kán ti jù lókò pa àmọ́ngbà tí ò gbẹ́sìn yẹ yóò máa sọ fọ́kọ ẹ̀ pé nígbà tó dúpọ́ tán síbínú dé a nínú mẹ́fẹ̀ẹ̀fà yẹn méjì ní tiẹ̀ máa dẹ̀ sọ fún ẹ pé máa fọmọ lọ́fọ́lọ́mọ ẹ̀yà tètè sẹ́lẹ̀ kan náà o lẹ́yìn tán sí ìṣẹ̀rí àlòkù tó bá insist ní ojú lókò pa ọ̀ lẹ́yìn ọ̀rẹ́ yìí tó bá insist tán bá di pé kèsè kó yàrò rẹ̀ tó tó máa sọ bẹ́ẹ̀ tẹwàárí ìdí tó fi jọ máa lè ta ló lọ ọmọ yẹn ọkọ ló ní ọkọ ló ní tó bá bí méjìlá tó yẹ pẹ́yẹ ọ̀kan àbí gbogbo wọn pátápátá ọkùnrin ní ìlọ́ba tó ń ta ọkọ yẹn náà ló àlèwáládò lélé ti rọ̀ àníbìsọ̀lọ́lọ́wọ́ sàfẹ́làm ó níbi tí wọ́n bímọ sí ni wọ́n ti lọ́mọ tẹ́gbọ́ yí báyìí ó dìgbà wo kọ́mọ tó jọmọ obìnrin yẹn nìkan ó dìgbà sọ́kùnrin gẹ́gẹ́ bá sọ kó ńkọ́lò látọ̀ àmọ́ ńkọ́lò ní àtọ̀ ńkọ́lò doyún that's another piece tọ́kùnrin bá sọ mọ́ pé à nínú kó jẹ́ kó ti yá wèrè rí àbọ̀sẹ̀fẹ́ ìyà

tí ṣẹ̀rẹ́ àsọ pé ká ṣe tọ́rọ̀ yẹn bá dá kan tó di líle tó délé ẹjọ́ ṣẹ̀rẹ́ Islam nínú sọ́tù nù tí mo sọ lẹ́ẹ̀kan ibẹ̀ wọ́n ti gbéra wọn sẹ́pẹ̀ ibẹ̀ wọ́n ti sẹ́bilé wọn ibẹ̀ nádájọ́ ti tú wọn ká nítúláàsì tàà lọmọ tẹ̀lé màmá nítorí kó ṣú ọ̀pára obìnrin yẹn ló ti kí ni ló ti jáde ibi tá ń lọ́nà in lọ́pàá tàà fi ń pe ẹ̀yìn sábínú Maria ìsọ ọmọ maria kò sí bàbá kan tó fi àwágbò ya sí ẹ̀ ẹ̀tẹ̀síwájú ìsọ ọmọ maria kò jẹ́ ìkẹta tí ò jí sí ọlọ́run bá lọ ayàkùrá ni o láńtú àti ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ ọlọ́run tó sọ sí maria fún ìnáma amúrùhú ìdá ràṣẹ́ ayàkú lẹ̀lẹ̀hú fún fàyàkún bíi i jẹ́bẹ̀ yóò fi mọ̀ jẹ́bẹ̀ ọlọ́run bá wà nù kò sẹ́lómi láyé lọ́dàbí irú ẹ̀ ọlọ́run lọ́rọ̀ òun tọ́run bá ti gbà lérò òun sọ pé kún máa jẹ́ yóò jẹ ọ̀rọ̀ tó sọ fún

ẹ̀mí mímọ́ náà ni ọ̀nà àwọn pẹ̀lẹ́ mi mímọ́ ọ̀nà ni màláíkà Jibril ẹ̀mí kan látọ̀dọ̀ rẹ̀ ẹ̀mí kan ni ẹ̀hẹ́n nítorí náà ẹgbà bá ọgbọ́ àti àwọn òṣìṣẹ́ rẹ̀ ẹ má ṣe sọ pé mẹ́ta ni Ọlọ́run kí ẹ sì sí wọ́n ní ó dára fún ìlú Allahu Akbar who said it who ọlọ́mọdé mọ̀pára sára búrú àtẹ̀yìn tẹ́gbọ́n ìkà jáde ò ìkà alùpùrán jáde tí ma wá sí tú ìwà pọ̀mpẹ́ ìwà bẹ̀lọ́n àforíjì ìwà sọ pé èmi mo sí bẹ̀yẹn tú sáwọn olùmọ́sẹ̀ tú ni àmọ́ tó wáyé pé bọ́nà ti sọ nìyẹn tẹ́nu àwọn olùmọ́ kò lórí lágbàlá ayé ibikíbi tá bá guidance lọ́sàlù kàǹkàlẹ̀ fún kálé mọ̀nà ní kìí ṣe pé káwàtá mọ̀nà lè wà lórí mọ̀nà nìkan wọ̀láì tí gbogbo ayé lè mọ̀nà ní ìwúwá káwọn èèyàn máa sí Islam kọmọ wọnú Islam kọmọ wọnú Islam kò sí tàbẹ́ gbà mẹ́jọ ojú rẹ̀ ọlọ́run káwọn èèyàn máa wọnú Islam torí àti níbi ká hùwà àmàbí fáyàn sínú Islam

wọ́n lè dàmì sí ẹ̀lá wọ́n lè tutọ́ sí ẹ̀lá ẹ̀rẹ́ ẹ̀sọ̀kan rú ẹ̀dùn òtí sáà náà rí sọlọ́lọ́rọ̀ tàbálẹ̀ ló máa sọ pé sáà náà mi farada èmi ò tí rí skọ́là láwùjọ wà yìí tó lè farada rú ẹ̀ akùnkùnyàn ní oníwà àti ustaz sheik doctor kò tí tẹ́ ilé pẹ̀ láwùjọ wà ètò farada sáà náà mi farada àádàsá gidi yóò jìran tó ní ẹ̀yìn naa, ẹn tí ò bá jó níwà tí ń gbé microphone yìí ó lè sọ instanti méjì àti mẹ́ta irú dáná ní ìfaradà lọ́dọ̀ àwọn aláìmọ̀kẹ́mọ̀kẹ́ lọ́dọ̀ àwọn tí wọ́n wá àwọn ọ̀dọ̀ wọn ni ni sọ́pìlù jùlọ ti fọ̀kalẹ̀ sí tọ́lọ máa máa fánàbí ní sùúrù pé

bóyọ̀ ni wọ́n sẹ̀ tójú ẹ̀bì kan rẹ lọ́wọ́ tójú ẹ̀bì pọ́n tó fi sọ̀rọ̀ líle àbí ọgbà islam wọ́n fẹ́ fàyà àtàmẹ́sì ni mo fáwà mùsùlùmí yẹn táwa ló dà bẹ́ẹ̀ nù wa ìwà ni pé kákan sọ pé súnà rẹ̀ ìtàbùn ní súnà rẹ̀ tó bá tẹ̀lẹ̀ sí wa àlẹ́ faradà rẹ̀ nǹkan yẹn máa bani lẹ́rù ìdì máa bani jíjẹ́ bíbọ̀ láti ṣe gbà náà bí yàtọ̀ sí ká sọ̀rọ̀ ẹ̀ pé bó ti láyé nì náà sábà ti láyé pẹ̀lú ẹ̀ nì táà wá nírú ẹ̀ lára táà wá nírú quality yẹn lára ó bà nínú jẹ́ gan o ó bà nínú jẹ́ gan àti kàdílẹ̀ àbí kàdílẹ̀ kẹ́ẹ̀sì wọ́n ní kẹ́ẹ̀sì tí ní ẹ̀sí wọ́n ló dá o. ẹmọ́sọ̀kọ́ àwọn mẹ́ta lẹ́nìkan náà padà jẹ́ nìkan o wàláì wọ́n hun lórílẹ̀-èdè gan ni wọ́n hun lórílẹ̀-èdè bí gan ni kò kulẹ̀ bẹ́ẹ̀ bọ́ọ̀ ni tí inú mathematics gan tí ó tán fún ní condition nínú waec tí ó gbọ́dọ̀ ní math àti english inú mathematics gan ó rọrùn kò lọ kátó wá sọ inú tí àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn sábà lọ ẹnìkan kó ayé àtọ̀run fi dàwó subhanallah àfi kí mẹ́tẹ̀ẹ̀ta jọ dìpọ̀ ẹlẹ́dàá àti isa mariam àti malaka jibril àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó ń gbà lérò nìyẹn tẹ́ẹ̀tì mọ̀ pé tẹ́yàn bá pé méjì níjọ́ tí Abíọ́lá sọ pé ààrẹ lòun látọjọ́ náà ìtínlẹ̀ ló bá kò láyé àwọn tẹ́lẹ̀ ìsojú ìlọ́pọ̀ ó sojú ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ náà tàjọ láyé lọ lónìí inú yóò bá sọ pé ọ̀gá méjì kìí ṣe kí ni náà wọ́n ètò kọ̀kan náà àgbọ̀ méjì kìí ṣe kí ni kìí mú mínú kò ìdí mẹ́ta wọ̀ ẹ̀yin èèyàn wa ẹgbàpọ̀ ẹ̀ẹ́sẹ̀ ti gbàsílámù ẹgbàsílámù gbogbo tí mo sọ yìí ọ̀rọ̀ bá wú àgbò méjì mú mi pọ̀ ní òkòtò ẹ ti bẹ́ẹ̀wò èmi gan tí mo ń da ìwó wọn pé a sọ jẹ́ ní ìwọ̀ ìwọ̀ tó jẹ́ tẹ́lẹ̀ torí kó kìkan náà wọ́n ní ọ̀gá kìí tukọ̀ ẹ́ kórè fó Allahu Akbar practically Abíọ́lá sọ pé ààrẹ ni mí fọ́mọ Nàìjíríà nígbàtí ò ti declare second declare as the winner of the election presidential election wọ́n gbé o wọ́n fi mọ́jà gbé o ọjọ́ tó declare pé ààrẹ ni mí àbátà end of state instantly wọ́n ni ẹlọ́dọ́ wa láti sàmúsẹ pé ọ̀gá méjì kì í túkọ̀ látòkẹ́ náà kọ́ rèpo tí wọ́n rúlà àwọn ọkùnrin mẹ́ta àwọn mẹ́ta níwájọ́ náà ọlọ́run wá challenge gbogbo ayé gbogbo náà béèrè tí tí ò ti dáhùn lórí ilẹ̀ ayé béèrè tí ìtẹ́sí kọ́lọ́run fẹ́ ká dáhùn kìí ẹfún alẹ́yọ̀ kan bẹ̀ ọlọ́run ní mo dá gbogbo nǹkan àwọn tẹ́ ẹ dì mọ́ mi tí wọ́n dá ẹfún mi lẹ́yọ̀ kan àyà ni o in tí Jìbìrìlù dá ẹ̀mí mímọ́ tó jẹ́ nìkẹta wọn in tó sẹ̀ dá ẹ̀ ẹfún mi lẹ́yọ̀ kan bẹ̀ ẹfún mi ní labalábá Jìbìrìlù ẹfún mi ní tamolo Isa ọmọ Mariam tàbẹ́já wọn àbẹ́yẹ wọn ẹkún mi tẹ́ ẹ̀ bá lè pìrìsẹ́ntẹ̀ láyé ẹ̀síwọ́ mi gbóná ìyàn ló dá alùpàá sọ́rẹ̀ wọ́láhì tàlá nítorí pé kúọ́lẹ́tì ọlọ́run tó ga jù tí ò sí kàní tó dàbí rẹ̀ láyé táyé ọdún kan oní alùpàá dídẹ́dà dídá ẹ̀dá ọlọ́run wá tàlẹ́ gbogbo ayé àìmìnkọ́